باقي كارلو الله سبحانه وصبيك يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمتم عليكم وأني فضلتكم على الأعلمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا شفاء ولا تنفعها شفاعة ولا هم ينصرون قل وبني يا بني إسرائيل مقبعي بنو إسرائيل أولا يا يهودية والنصارى اذكروا نعمتي التي أنعمت عليكم olùwà ní ẹrántí àwọn ìkẹ́ àwọn ìdẹ̀ra tí mi ọlọ́wọ́ bá ṣe fún yín wa anni faddaltukum ala alamin èmi ni mo dá yín lọ́lá ju gbogbo àgbáńlá ayé lọ. gẹ́gẹ́ bí a ti ṣe mà ipe tafsir ibn kathir rahimahullah iná ni tafsir tí a ń lò fún tafsir tí a ń ṣe àwa tí a bá lọ lè wo tafsir ibn kathir yìí alimami ibn kathir rahimahullah wọn ń ṣàlàyé pé qad taqaddama nadhiru hadhihi al-aya fi sadri sura wọn ní àyà àyà yìí gangan irú rẹ̀ ti wà ní ọwọ́ ìbẹ̀rẹ̀ suratul baqara wàkúrẹ́rẹ́ tí a wàkúrẹ́rẹ́ ahuna àmọ́ wọ́n tó wá tó tún wáyà yìí mú wá lè ta kéèdì láti fi kan ọ̀rọ̀ yẹn nípa wọlé ẹs àlẹ tìbà ìrọ̀súlì nàbí yìl omeyi àti ìṣẹ́ni lójú kòkòrò ipe ànábì tó jẹ́ àrọ̀súlì òjíṣẹ́ al-umaysh tó jẹ́ ní tí kò máa kọ tí kò máa kà tọ́lọ́ sì gbé ìránṣẹ́ lé lọ́wọ́ olùwọ́ bá ń sọ fún wọn pé ẹni gbàgbọ́ sí ń tó gbé wá alladhi yajiduna sifatahu fi kutubihim wa na'tihi tó ṣe pé ẹ̀ ń rí ìròyìn rẹ̀ àwọn yahudi wọ́n ń rí ìròyìn anabi sallallahu alayhi wa sallam nínú tírà wọn ìròyìn bó ṣe rí gangan ńbẹ́ńbẹ́ wa ismu'u orúkọ rẹ̀ ńbẹ́nu tírà yín wa amru'u ọ̀rọ̀ nípa anabi náà olúwa bá ṣàlàyé rẹ̀ sínú tírà yín bákan náà wa amnu'u àti ìfọ̀kànbalẹ̀ tí ẹni náà tí ó ní yẹni pé anabi náà olúwa wá ṣàlàyé rẹ̀ sínú tírà fún yín wà fàḥàdàrọ̀hún ankitmani hàdà olúwa wá ń ṣọ́ wọn lára kí gbogbo àwọn nǹkan yìí ẹ gbọ́dọ̀ fi pamọ́ o wàkìtmánu ma un'ima alayhi ma un'ima bihi alayhim wa amruhum àti pé wọn gbọ́dọ̀ fi pamọ́ nǹkan tí olúwa fún anabi sallallahu alayhi ní ìdẹ̀ra. أن يذكروا نعمة الله عليهم من النعم الدنيوية والدينية ọlọ́wọ́ ara wọn létí kí ṣe bẹ́yìn náà mo ṣe ìdẹ̀ra ayé mo ṣe fún yín bákan náà ìdẹ̀ra ẹ̀sìn mo ṣe fún yín ولا يحسدوا بني عمهم بني عمي من العرب على ما رزقهم الله من إرسال الرسول alkhatim minhum ipe wọn gbọ́dọ̀ wá máa pẹ̀gàn orí tí olúwa bá ṣe fún ọmọ ìyá wọn míì tó ń jẹ́ lárúbáwá yẹn ni pé anabi sallallahu alaihi wasallam tó ń kí ń ṣe yahudi tí kò kí ń ṣe bànú israel tó yẹ pé lárúbáwá lòun tó ṣe pé ọlọ́wọ́ bá wá fàyọ òun á jẹ́ ìrẹsàlẹ̀ rọ̀ ọlọ́wọ́ á ní òjíṣẹ́ ó sì ní òjíṣẹ́ alikhatim tó jẹ́ òjíṣẹ́ ìgbẹ̀yìn. wala yahmiluhum dhalika al-hasad kọ́mọ́ jẹ́ pé ìṣèkéta kọ́mọ́ ṣe wọ́n ala mukhalafatihi tí kéta yẹn àbí ẹ̀gàn tí ó wàá gbé wọn dé ipò ìmọ̀ ìyapa òjíṣẹ́ tọ́lọ́wọ́n bá rán sí wọn ànábì sallallahu alaihi wasallam wa tí wọ́n mọ̀ wá pé òjíṣẹ́ yẹn ni kí anabi náà tó máa pè nírọ́ wọlé hiyad anuwa fakọtì tó wà ní àní gbà á máa takò ní gbogbo tó bá ti gbé wá salawatullahi wa salamuhu alayhi da'iman ila yawmiddin alimami ibn kathir wọn ní ìkẹ́ ọlọ́run wọlé ọlọ́run kọ́mọ wọ́n jẹ́ kó ń yé wa ipe aya tí a kà lónìí yìí yẹn ni pé aya ya bani israhil adkuru ni'mati allati an'amtum alaykum wa anni faddaltukum ala al-alamin ipe aya yẹn àti bá irú rẹ̀ ní ìbẹ̀rẹ̀ suratul baqara àwọn tábàrò lè aya seventy forty seven àti forty eight a rí pé déédé bó ṣe wà ń bẹ̀ náà nìyẹn nínú al-Qur'an nínú súra yẹn nínú àyà forty seven àti forty eight kódà kò yàtọ̀ rárá gẹ́gẹ́ bó ṣe wà ní one twenty two àti one twenty three bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú àyà forty àti forty eight ní wattaqu dhali wattaqu yawman la tajzi nafsun ìyá اذكروا نعمتي التي انعمتم عليكم واني فضلتكم على العالم قال لي هو ايا 47 غير ميسا دي اشي باكو دي دي رانيا الفام ان شاء الله يقول لولا المتشبهات في القران لا حملها او لا حفظه ال ال الحمار كتب شيء bí al-Qur'an bí ṣe máa ń jọra wọn tó ṣe pé èèyàn ọba níyà yẹn yóò tún ba ní inú súra míì àbí kí o tún ba nínú àyà míì tí àwọn nǹkan yóò sì jọra wọn àbí kọ́ rọ yàtọ̀ díẹ̀ àwọn afáàní pé la hamilahu al-himar aw la hafidahu al ṣe pé àwọn bí kúránì ti máa ń jọyọ àwọn yẹn kódà kẹ́tẹ́kẹ́tẹ́ òun gan ọba máa ha al-Qur'an àmọ́ jíjọ tí ń jọra wọn bẹ̀rẹ̀ tí máa ń mọ̀ pé ẹni yìí a ọ̀hà al-Qur'an dáadáa eléyìí kò ọ̀hà al-Qur'an dáadáa kọ́dà táwọn afábá fẹ́ ṣe ẹni ìdánwò fún àwọn tó bá ń jẹ́ ẹni tó bá ọ̀hà al-Qur'an àwọn mutashabihati yẹn àmì tó jọra wọn nínú al-Qur'an yẹn wọ́n mọ̀ wá fi wíra wọn wọ́n wá lọ bẹ̀ so wọ́n ti mọ̀ pé bóyá ọwọ́ gbẹ̀yìn rẹ̀ yàtọ̀ àbíkọ́ rí pé nǹkan kan yàtọ̀ tó bá rí pé ni ń rí mú wá ó torí tó gbélé ó ní a ah, ifsu rẹ̀ yìí ó wà qawi ó wà nadij ìpè a ah, ẹni bó ti hakurani yìí ìhakurani rẹ̀ ní agbára ẹni pé ìtìmọ̀ka nínú alimami ibn kathir lẹ́ẹ̀kan alimami ibn kathir ń ṣàlàyé pé àwọn tó ní bùkátà sí káwọn tó ń mú ọ̀rọ̀ yẹn wá máa bá kan náà látara pé kí ni àwọn ti ṣe àlàyé rẹ̀ síwájú àmọ́ nítorí kófìlẹ̀ jẹ́ àlàyé fún àwa tó ṣe pé. àwọn náà sí nígbà ìgbà tí a fi kà á ní nǹkan ọdún mẹ́ta sí ẹ̀yìn òun náà ni pé ìgbà tí a ń kà àwọn àlàyé tó wà ń bẹ̀ náà ni pé ọlọ́run ló ń pe àwọn Bani Isra'il udkuru ni'mati yẹn ni pé ọlọ́run ọba mọ̀ kẹ́yìn bá ń kọjú sí àwọn Isra'il ti sọ ìkẹ́ tó ti ṣe fún àwọn tó ṣáwájú wọn tó jẹ́ àwọn bàbá ńlá wọn ọlọ́run á rán wọn létí ibi kí wọ́n máa rántí kọ́mọ̀ pé olúwọ́ bá kí àwọn bàbá wọn bákan náà olúwọ́ bá dá wọn lọ́lá ọlá tọ́lọ́wọ́n bá dá wọn òun náà ni pé ìrìsàlẹ̀ rúṣùlẹ̀ mìíràn àwọn òjíṣẹ́ pọ̀ lára àwọn bànú Israel tí olúwọ́ bá sọ kalẹ̀ láti rí anabi Ibrahim alẹ́nẹ̀nẹ̀ bẹ́ẹ̀ lólúwọ́ bá ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn òjíṣẹ́ kalẹ̀ tòbí ní láìsí alápàdà débẹ̀ bí àwọn ànábì ọlọ́wọ́n bá bí wọ́n ṣe pọ̀ látòrí ànábì Ibrahim tó pé Ibrahim alayhi salam ló bí Ishaq òun ló bí Ismail nínú àwọn àrọ́mọdọ́mọ Ishaq àwọn ànábì ọlọ́wọ́n bá wá pọ̀ lọ gbáà níbẹ̀ tó ṣe pé àwọn náà ni wọ́n ń jẹ́ banu israel nínú àwọn àrọ́mọdọ́mọ anabi ismail tó náà jẹ́ ọmọ anabi ibrahim bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam inú àwọn àrọ́mọdọ́mọ yẹn náà ni anabi ti wá jáde nítorí wọ́n bá ń sọ fún wọn pé òun ṣe ìkẹ́ fún wọn òun náà ni pé òun ṣe wọ́n ní ẹni tí òun rán òjíṣẹ́ sí fún wọn òun rán àwọn òjíṣẹ́ tó pọ̀ nínú wọn yẹni pé ẹni ursila ilayhim rusul tẹ́tẹ̀ra tó ṣe pé wọ́n máa ń tẹ̀léra wọn ni wọ́n pọ̀ tẹ́nìkan bá lọ ẹlòmí ò tún dé kódà nígbà míì gan wọ́n lè jẹ́ bí òjíṣẹ́ oríṣiríṣi tó pé wọ́n sì wà ní àsìkò kan náà papọ̀ tó pé nú àwọn banu Israel ni sólè yìí ìkẹlólúwọ́ bá pè fún wọn àṣé kéèyàn ó ẹni tí yóò máa tan ìmọ́lẹ̀ síyàn ìkẹ́ ọlọ́wọ́n ọba ni kí ọ̀nà wa jẹ́ ní tí yóò tún gba ìmọ́lẹ̀ ẹ̀sìn tó ń tọ̀ ń gbà á jẹ́ pé nìyẹn ìkẹ́ ọlọ́wọ́ ọba ni ẹ̀rí pé nítorí wọn ń pè ní ìkẹ́ fún wọn níyà kì í ṣe pé òun fún wọn lówó rẹ̀kẹ̀tẹ̀ kì í ṣe pé òun dá wọn ní ọlá rẹ̀kẹ̀tẹ̀ kódà ọlá tó ń sọ rẹ̀ gan ọlá ìjẹ́ ànábì ọlọ́wọ́ ọba náà ni ipe ẹ̀ǹtì ẹ̀ ń rí i pé a ànábì ọlọ́run láàrin yín ti ń jíṣẹ́ fún yín à ìkẹ́ ọlọ́run bá ni eléyìí o ẹ̀ríkì náà lọ́wọ́ tó báyìí pé huwa alladhi ba'atha fil omi yìí náà yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhum al-kitaba wal hikmata wa in kanu wọ́n qablu lafi dalalin mubin wọ́n lè wọ́n ni wa akharuna minhum lamma yalhaqu bihim wa huwa al-azizul hakim ولذلك فضل الله يؤتي من يشاء wallahu dhul fadl azim olúwa ní èmi ni mo gbé dìde láàrin àyín tẹ́yìn náà jẹ́ aláìmà tí wọ́n kì ń kọ tí wọ́n kì ń kà fil ummiyina rasulan minhum òjíṣẹ́ yẹn ara wọn náà ló ti dìde yatlu alayhim ayatihi ọ̀nkà ayà al-Qur'ani fún wa ń ṣàlàyé fún wa wa yu'allimuhumul kitaba wal hikma ń kọ́ wọn ní alukur'an ìsì ń kọ́ wọn ní sunna tiẹ̀ náà yu'allimuhum alkitaba wal hikma wa in kanu min qablu lafi dalalin mubin kọ́ra wọ́n ṣe káwọn tó ti ṣáwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wà nínú ànú ànú tó clear ọlọ́wọ́n ni wa akharina minhum àwọn míì ò tó padà tó wá o àwọn míì nínú wọn náà lamma yalhaqu bihim wọn ò tiẹ̀ bá àwọn ẹni àkọ́kọ́ yìí wọn ò ní bá wọn láyé wọ́n bá kọ́lẹ̀ ni àwọn ló ṣe máa tẹ̀lé wọ́n ní wa huwa al-azizul hakim èmi lọ́ba kàyàkàyà èmi lọ́ba ọ̀jọ̀gbọ́n wọ́n ní dhalika fadlullahi yu'tihi man yasha yẹn ni pé kéyìn ó ní jẹ́ ẹni tí ó ní ìgbàgbọ́ sọ́lọ́run tí ń tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba tí ń tẹ̀lé sunnah nabi sallallahu alayhi wa sallam dhalika fadlullah ọlá ọlọ́run lè léyìí ọlá yìí tí ìmọ̀ ìyẹn ṣà ẹ̀ńtọ́lọ́run bá wù ẹ̀ńtọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí náà ni máa ń fún ìmí ni mo fẹ́ lónìí ẹ̀gẹ́ ni pé zalika fadlullah olùwọ́n bá ń sọ fún Banu Isra'il pé wa inni faddaltukum ala al mo dá yín lọ́lá mo kẹ́ yín kátó fi lè mà ipe fọ́dọ́lù tó bá ní olúwo bá ṣe ọlá fún yàn kò dìgbà tí yẹn bá lówó tí yẹn bá kọ́lé tí yẹn bá jẹ ọba ọlá lélẹ́yìn náà o àmọ́ ọlá ayé lásán ni ọlá lélẹ́yìn náà o àmọ́ ọlá tọ́lọ́run máa ń ṣe fún ẹni tí kò jẹ́ mùsùlùmí náà ni yíwò túmọ̀ sí pọ́lọ́n fẹ́ràn tán gbá ọlọ́mọ adálágbẹ́já lọ́la o ẹ wo anabi bọ̀rọ̀ anabi anabi yusuf gbàtí ń sọ̀rọ̀ ó ní wattaba'tu millata millata aba'i. إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب قل ما كان لنا أن نشرك بالله ولذلك فضل الله إيه، ما كان لنا أن نشرك بالله شيئا ولذلك فضل الله يؤتيه من يشاء يعني أو فاضرق قل قل إن واتبعت ملة إبراهيم tó ní mo tẹ̀lé ìlànà ẹ̀sìn àwọn bàbá mi ní iná ní ń tẹ̀lé bàbá ńlá mi Ibrahim Ishaq Yaqub wọ́n ní ma kana lana an nushrika billahi shay'an wọ́n ní ẹ́ min shay' ó ní àwọn òkè ń ṣẹbọ rárá tọ́lọ́hún kò lẹ́tọ̀ sí wa wọ́n ní dhalika fadlullah kí ọmọ ṣẹbọ òun ńlọ́lá tọ́lọ́hún máa ń dáyà ẹ̀wọ̀n kan ó mì pé ẹni tí kò bá ń ṣẹbọ tí ń tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi wa sallam tí ń ṣe súnà anabi òun gẹ́gẹ́ lọ́wọ́ bá dá lọ́la náà lọ́wọ́ bá ń sọ fún àbánú Isra'il bíi ike wa anni faddaltu ini an'amtu alayka ini idkuru ni'mati allati an'amtu alaykum ẹ máa rántí ìkẹ́ tèmi Ọlọ́run ọba kẹ́ yín Al-Imam Ibn Kathir wá ìkẹ́hùn náà ni pé inzalil kutbi alayhim ẹni pé mo sọ tíra kalẹ̀ fún yín tíra tí ó mọ gáìdì yín wà ìrìsàlẹ̀ rúṣùlẹ̀ mínú olúwa bá gbé àwọn òjíṣẹ́ dìde lára wọn iná ni àánú ọlọ́run ọba ni kéèyàn ó rí ẹni tó ń jẹ́ olódodo àáfà tó ṣe pé yọ máa gáìdì yẹn sídìí òdodo àánú ọlọ́run ọba ni ọlá ni látọ̀dọ̀ ọlọ́run ọba tó bá ṣe ọ́ lẹ́nu tó ipò gangan dá òdodo mà sórí eléyìí ẹni yẹn ó gbọ́dọ̀ máa bára rẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba pé á ọlọ́run ọba máa kẹ́wọ̀n ọlọ́run wá ní wa anni faddaltukum alal alamin tẹ́lẹ̀ mi bá fẹ́ tó àyà yìí wọ́n ní ọlọ́run ọba dá àwọn Bani Israila àwọn èèbó wọ́n ju gbogbo ayé lọ tẹ́bá ní kí ló dé ní agbọ́ntọ́lọ́mù inú kùránì ni ìyẹn máa tú kùránì sàpàlà báwọn ó ní tí ànábì fi ṣàlàyé rẹ̀ fáwọn sọ̀hábà ìwà rẹ̀ lè wádìí bí kí ni bóòlù ànábì ṣe ṣàlàyé rẹ̀ fún wa sísọ̀kalẹ̀ tí ọlọ́run bá ń sọ̀rọ̀ yìí pé òun faddaltukum ala alamin pé mo dá yín lọ́lá lórí gbogbo ayé nínú àwọn tí wọ́n gba ìtumọ̀ àyà náà wá Anas bin Malik ọmọ rẹ̀ tí ń jẹ́ Rabi' ó wá ní ìtumọ̀ rẹ̀ pé wa anni faddaltukum ala al-alamin yẹni pé bima utu min al-mulk wal-rusul wal-kutub ana alami man kana fi dhalika az-zaman allahu akbar ìyẹn ni pé olúwa bá dá wọn lọ́lá ó ṣe wọn lánàbí ọlọ́wọ́n ọba ó fún wọn ní ọlá náà lọ́tọ̀ ọlá ayé wọ́n ń jọba wọ́n ń darí ayé wọ́n ń jẹ́ ẹni tí ẹnìkan kan ò jù wọ́n lọ lọ́dọ̀ ọlọ́run fi dhalika zaman ní àsìkò yẹn ni o àsìkò ń yẹn ni pé kéèyàn máa fi rú ayé àwọn tó àsìkò yìí kọlọ kọlọ lásìkò yẹn gbà táwọn afárá bẹ̀rẹ̀ sí ní mú àlàyé wa tó fi ní kí àsìkò yẹn òun ni pé torí pé kí ni ń sọ fáwọn àlè ummata nabi ipe kuntum khayra ummatin ukhrijat linnas olúwa sọ pé ilẹ̀ dáa jù àwọn àlèwúmọ̀ yìí àwọn làwa dáa jù ó bì pé gbogbo ẹni tí bá ń jẹ́ Yahudi tí ń jẹ́ Nasara lásìkò gbà tí anabi sallallahu alaihi wasallam kó tó dé náà ni wọ́n lè sọ pé àwọn lọ́lá àwọn dáa ju gbogbo èèyàn lọ àmọ́ gbà tí anabi sallallahu alaihi wasallam ti dé àwọn Yahudi àtàwọn Nasara ẹni tó bá gba Islam lòun náà ń jẹ́ àlèhùnmá nabi sallallahu alayhi wa sallam irú ẹni yẹn wọ́n wà nínú oore amẹ́rin tó yẹ pé kò kí ń ṣe nàṣà kò í ṣe bànú Israel àmọ́ wá àlèhùnmá nabi sallallahu alayhi mo ṣe lè wù káwọn Yahudi kí wọ́n lọ́lá ayé tó ká máa ṣe gbogbo nǹkan tó khairiyya ti ummati Muhammad sallallahu alayhi wa sallam ó bẹ́ta títí gbogbo ọlá tán láwọn ní ayé pẹ̀lú ayal Qur'an. tí a ń ṣàlàyé yìí pé kuntu khayra ummatin ukhrijat linnasi ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari ẹ wá wò olùwọ́bá wa ṣàlàyé tí a fi da jù wọ́n lọ òun náà ni pé ẹni kuntu khayra ummatin ẹni pé ta'muruna bil ma'ruf ẹ máa pàṣẹ dáadaa wa tanhauna 'anil munkari. ẹ sì máa kọ ìbàjẹ́ tẹ bá gbọ́ ẹni tí ń ṣèbàjẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ takò wọn lé gbogbo ọ̀nà lẹ́bi takò ìgbà wọn lẹ̀ ń dànù ẹ dákun ẹ bá mi pe àfáà ló gbọ́ àwọn àfáà lórí tẹ́ kí ni kí ni táwọn àfáà lórí ń ṣe gan wàláyé tí ẹ bá rí àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú tí ń jáde lẹ́nu ọmọ Sheikh Adam ọmọ sheikh adam wàláì kódà àwọn tí wọ́n jẹ́ mọ̀rìkàzí nínú àwọn tí wọ́n ń jẹ́ ará àta àwọn gan takò àwọn tó jẹ́ mọ̀rìkàzí nínú àwọn ọmọ tí wọ́n ń jẹ́ ìta tí wọ́n kì í ṣe ìlọrin mùnáfìkì ẹ̀jẹ̀ lọ́rin mùnáfìkì ẹ̀jẹ̀ lọ́rin ó kì sí wa láyà débi pé ó tún débi ẹ̀sìn fún wa ẹ dákun níbi tọ́rọ̀ dé dúró yìí àwọn tó ń yàn láwọn àfágbà ńlọrin tó ń yàn wọn ló yí ẹ̀sìn ńlọrin kí ni ojúṣe wọn lérí tí àbíbu mọ́ríkàsì ń ṣe yìí a ní àwọn tí wọ́n jẹ́ mọ́ríkàsì ẹgbẹ́ wọn wàláhì tí wọ́n kì í sí àwọn gẹ́ takò pé áà ah, ìranù lélẹ́yìí eléyìí bẹ̀sìn jẹ́ bẹ̀sìn jẹ́ lélẹ́yìí eléyìí ọ bẹ̀sìn eléyìí fẹ́ bẹ̀sìn ọlọ́wọ́n bá jẹ́ ni eléyìí ò ní nǹkan kan ju pé ọ fẹ́ ba ẹ̀sìn jẹ́ lọ eléyìí ó ti di ṣíà àmọ́ kò lè ànáǹsì ara rẹ̀ jáde torí pé àbùkù ń kan ṣíà lọ́wọ́ ní nàìjíríà tó a pé ṣíà bá níyì ni eléyìí yóò dìklẹ́ ara rẹ̀ ipe ṣíà lòun mo fẹ́ wọn wò ó bọ́lá ọba lè kí n ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ fi rí pé àwọn tí wọn kì í ṣe ìlọrin gan-an wọ́n ń takò pé ìsọkúsọ eléyìí ń sọ tó sì jẹun mọ́ríkàzì tánjọ́ mọ́ríkàsì pé ah, ìsọkúsọ sámú náà lélẹ́yìí àwọn òsì nígbà ẹ máa gbọ́ kan. ẹ má bínú pé ó pẹ́ kí n tó reply gbogbo àná ẹ̀ mo bísí gan ìgbà tí má dẹ̀ fi wọlé ilẹ̀ ti ṣú ẹ̀yin náà bẹ́ẹ̀ gbogbo nàìjíríà ti rí alẹ́ àwọn ọ̀bàrán mi tí ó pọ̀ so nǹkan tí mò ń sọ bẹ̀ ni pé mi ò sọ pé ẹ̀ ń bú Sheikh Adam àbí kọ̀nà àwọn brothers sọ̀rọ̀ but ní kó lè bàa jẹ́ pé a tún ṣọ́ra wa lára lórí àwọn nǹkan tí a bá ń post torí ó ti nínú àwọn brothers tó yẹ pé ìtara ṣíṣe dìfáàwù fún ẹ̀sìn ó mú wọn sọ̀rọ̀ tayọ àfáàbíb nìkan so òun ló mọ ibi tó ti rí fi kíra kò sí mọ̀rkàzí kan tó sì wà nínú markaz nísìnyí tó jẹ́ markaz gidi nínú àwọn tí wọ́n jẹ́ pé ó student markaz àtàwọn tó jẹ́ ọmọ markaz nísìnyí tí wọ́n lè wà in support gbogbo nǹkan tó sọ àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbi tẹ̀síìrì yẹn ẹ rí i pé gbogbo wọn ti há ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní nǹkan tí wọ́n lè ṣe sí ni wọ́n ṣe gba kámú síbẹ̀ àwọn tó dẹ̀ yẹn pé ju aláwo ni wọ́n ẹlòmíì ò ní làákàyè kò nǹkan tó ń ṣe gòòye ó wà nù wọn ẹlòmíì nǹkan tó fẹ́ jẹ́ wà nù wọn bẹ́ẹ̀ kò sínú àwọn ọmọ bàbá ẹ̀ àtàwọn tó kéré nù wọn àtàwọn obìnrin àtọkùnrin tó sọ̀pọ́ọ̀tì ń pé kí àfa bíi màtàkùn súnà gbogbo alẹ́ la mọ mọ́kìm sheikh adam lórí ọ̀rọ̀ tani imam bukhari àti lórí ọ̀rọ̀ sọ̀rọ̀ bukhari so gbogbo nǹkan tó ń sọ yẹn fíkra yẹn ibi tó ti rí ọlọ́run ló mọ̀ bóyá ó já lu oko tíra àwọn ṣe àkànni àbí ó ti níbaṣekọ̀ pọ̀ pẹ̀lú àwọn Yahudi ni Allahu a'lam bẹ̀tì gbogbo nǹkan tó ń sọ yẹn ẹ rí i pé kò fi ọ̀rọ̀ bàbá ẹ̀ jẹ́rìí nígbà ṣèkà ádámù sọ báyìí àbó lè ní ẹ̀rí kan lórí pé bàbá ṣèkà ádámù ní ọ̀rọ̀ kan tí wọ́n sọ lórí nǹkan tó ń sọ yẹn kò dẹ̀ tí ì rí ìdí kan mú wá nígbà àfáà kan tó ta sọ ẹ Bukhari lélẹ́yìí àbí Imam Bukhari wá tó wá ń kà fara Imam Bukhari so gbogbo nǹkan tó sọ gbogbo tẹ́ ẹ bá fẹ́ sọ nípa rẹ̀ ẹ free kò sí anybody tó da yín lẹ́kùn wàláhì kò sí ọmọ ṣẹ́gun adamu kan àtọmọ kéwù kan tó lè sọ pé ẹ ṣe ń bú ṣẹ́gun anybody tó bá ṣègbè fún yín kò sí nǹkan tí ó ṣe yín ẹ ṣègbè fún padà so gbogbo tó bá ṣe fún yín pẹ̀lú wọn ní hújà lọ́wọ́ ẹ ń sọ̀rọ̀ hújà wọn mọ̀ ṣègbè ṣé èpè ló kàn ni but uh, abib ó ti tayọ àlà ó ti téèyàn bá bú bàbá ẹ̀ gan ẹ nífẹ̀ẹ́ lẹ́bi púpọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé ṣèkà ádámù wọ́n ti lọ ọlọ́dẹ ni pé kí wọ́n gbìyànjú òun ló mọbi tó ti rí tiẹ̀ ẹ jẹ́ ká pé ọ̀rọ̀ tá a bá sọ nípa ṣèkà ádámù ká yọ wọn sílẹ̀ òun gbogbo tẹ́ ẹ bá wù kẹ́ pé àwa wà sọ́pọ́ọ̀tì bẹ́ẹ̀ ó ṣe fún wa pé a lè dá sí ọ̀rọ̀ yẹn lórí lórí íńtánẹ́ẹ̀tì nítorí mókìfù àti sáìdì tá a wà kó má jẹ́ pé àníbẹ̀ àwọn àbúrò ẹ̀ náà ti ń fèsì fún ẹ wò tẹ̀sí sheikh salman tó bá di LTV ní three thirty ẹ rí pé ogun wọn mahami abdullahi iná ní nǹkan tí wọ́n kọ sórí facebook lánàá àwọn àbúrò wọn tó wà nílọrin yusuf juma gbogbo wọn wọ́n ti ń fèsì lórí ọ̀rọ̀ yẹn so òun ló ya ọmọ sọ tó fẹ́ kó gbogbo bá rẹ̀ bẹ̀ kí ẹ má lè máa sọ pé à ṣé àwa tá à ń dífẹ́ Imam Bukhari sheikh adam náà ti lọ Imam Bukhari náà ti lọ òun ló yà wá tá a kú ẹjẹ́ àfẹ́sẹ̀ ara wa káwọn máa sọ ọ́ nulé ẹ̀yẹ máa sọ tìta ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ wa aburú kankan ní ṣe ẹnìkankan wa. ṣé ti gbọ́ báwọn. tó lẹ́fi mọ̀ ipe àwọn èèyàn ń tara fún ẹ̀sìn yìí àmọ́ lùwà yìí ẹ̀yin bàbá yẹn dákẹ́ ẹ̀ sì ń gbọ́n ti lọ wàlọ́ọ̀lì àti gbogbo yín lẹ́rù torí tán bá bú fún aláìyá yìí nìsán bá dákọ̀ àfáà kan tán bá bú aláìyá rẹ̀ nísìn aláì ẹsẹ̀kẹsẹ̀ lẹ́gbọ̀n ní ọ̀tàrí mọ̀ tara ẹni haridin ìdáàmà síma khasfan ja'uhu wa idha yusamu ilahuhu lam yahradi ẹ̀yọ́mẹ̀ ẹ̀yà àfáà lọ́rin haridin ẹ máa bínú ìdáàmà síma khasfan ja'uhu gbàtán bá rọra fọwọ́ yẹpẹrẹ yìnyín tán bá kàn yín lábùkù tán bá lọ bí òde tí wọn ò pẹ́ ẹ́ńbílòpù rẹ̀ yóò máa bínú tán bá lọ bí òde tí wọn ò fàdúrà lọ yóò máa bínú tán bá lọ bí òde tán pè kalẹ̀ tán tó lè pe ẹnìkan wá tó tóbi jù lọ yóò lò wò ní wá bẹ́ẹ̀ yóò ní wọ́n ti fẹ́ fọwọ́ tẹ iyì tòun nu wàyí dá yusámu ilà òhù àmọ́ tán bá wá ń yẹ̀yẹ́ sìn ọlọ́run lámúyà xarọ́dì kódà kò ní bínú yọ̀rọ̀ àfọwọ́ ni sọ̀rọ̀ eléyìí nítorí kó báyìí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni ẹ jẹ́ tó wo ọ̀rọ̀ míì náà kẹfì ríru bí àwọn èèyàn ṣe ń react lérí ọ̀rọ̀ àbíbù yìí èyí òun ni ó jẹ́ lẹ́fìmọ̀kẹ́ <laughs> ẹ̀yìn àbá àlọ́rin yìí ọlọ́mọdé ẹ̀dárùn lọ́dọ̀ ọlọ́run mo fi ọba tó dá mi búra ọlọ́mọdé ẹ̀dárùn lọ́dọ̀ ọlọ́run torí pé kí ní ìsìn lérí rédíò ẹ máa gbọ́ amadiya ń sọ̀rọ̀ kóra mo tún gbọ́ lọ́sọ̀ yìí wàláì ń sọ pé ànábì sallallahu alaihi wasallam kọ́ ni ànábì gbẹ̀yìn ọlọ́run òun kọ́ ni ànábì gbẹ̀yìn náà ànábì ọlọ́run ó lànábì mi wá lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam mo tún gbọ́ mo gbọ́ lónìí so gbogbo àfáà náà ó sì mọ gbọ́n lé wọ́n mọ gbọ́n lé ó sì dákẹ́ wọ́n nìkan náà ni àmọ́ tó bá ṣe pé nìsín ẹnìkan bá ń takò kankan nínú àwọn nkẹsẹ̀bálẹ̀ lọ́rin inú àwọn àṣẹ̀dá ìṣẹ̀mbálẹ̀ tí lọ́rin ń ṣe wọn àjáde síta sáwà ní lọ́dọ̀ bàbá àdílọ́dọ̀ bàbá wa báyìí bàbá ọba lọ́rin ẹ dákun ẹ wò wọn ò rí bí kégbe ipe àfà tí ń ba ìsìláàmù jẹ́ tí ń sọ pé sọ yìí Bukhari tí ń parọ́ mẹ́mọ́ ń Bukhari wò rí bí kégbe yìí ò kégbe sọ́ba lọ́rin tí kẹ́ bá wá pé ẹ̀bá ní tó bá wá pè wọ́n ó lè rédíò wọn ni ẹ dákun àwọn tí wọ́n ń sọ pé ká máa ń kúnlẹ̀ mọ́ yìí á bàbá ọba àrọ́ rẹ bá wá mójútó wọn ẹ dákun ẹ wo àbòsí ẹ wo ọ̀rọ̀ tó jìnà síra wọn ẹ ẹni tó kí ọmọ kúnlẹ̀ mọ́ lẹ̀ wá ń kí bàbá ọba àrọ́ rẹ sí ẹni tí ń parọ́ mà nábì sallallahu alaihi wasallam tó ní ànábì sallallahu ní pé tó bá ń kírun lọ́wọ́ tẹ́nìkan bá fẹ́ kọjá wájú rẹ̀ fàkìtúlù pa ó ní bí ó ti ń bẹnu bùkọ́rí lò pa ah, ah. ó ní ẹ̀wọ́ àdéhìsí wọn nu anábì ni ẹ pa anábì ni fàkọ́tìlù fàkọ́tìlù fọ́líyò kọ́tìlù anábì ni kọ́tàlà yẹn ni pé tẹ́wọ̀n bá ń kírun lọ́wọ́ tẹ́nìkan bá fẹ́ kọjá níwájú rẹ̀ tó sì ti fi nǹkan dáwájú àkọ́kọ́ ni pé fẹ́lẹ̀ yẹ dùfà ẹ̀wù rọra dá padà méjì kó kọjá tí ò bá wá gbọ́ kó o lè wọ́ kankankan tí ò bá tún gbọ́ kó o tì í náà nípa kọ́ tí lè kó o tì í kí o tì yàn tí ẹ̀gbẹ́ ni èèyàn ń bọ́ tó ọ̀hún jà náà ni. tó íńtánẹ́ẹ̀tì ni ká ṣe nù òun á ní ẹ̀wọ́ ànábì ni àwọn alánàbì ni kéèyàn pààyàn ah, torí pé ó sáfẹ́ ba sunnah nabi sallallahu alayhi wa sallam jẹ́ to everybody wọ́n sì ń wo AIT wọ́n ń wo wọ́n nílé gbogbo wọn wọ́n nílé ẹtúmọ̀ wo ẹmọ wo ẹmọ tó máa wo reaction mi lórí ọ̀rọ̀ àbíkú kẹ́fí mọ̀ pé àwọn èèyàn wọ́n kò sí ẹnìkan nínú gbogbo àwọn márkàsì tó lè fẹ́ kí súnà ànábì ó bàjẹ́ o èyí tó wù ú ṣe yẹn fúnra rẹ̀ bàbá rẹ̀ ò ti gbogbo ọmọ ìyá ìgbàlagbà ta ẹ̀rí pé gbogbo wọn náà ti ń sọ̀rọ̀ lórí Facebook nísìn èyí tó ti wo orí tẹlifíṣàn ti wọ tẹlifíṣàn èyí tí ó mọ̀ ṣe bẹ̀rẹ̀ tèyí tẹ́ mọ̀ bá wa gbàdúrà pé kọ́lọ̀ fún wọn lákìkọ́ wọlé bàbá wọn kí wọ́n rí bẹ́ẹ̀ wọ̀ kọ́ lé kúrò ń bẹ̀ ó ń ba àyè yẹn jẹ́ bàbá sèkè adamu tẹ̀ ti sọ pé ìjókòó yẹn markaz markaz ogun èsì islam ni kò ṣogun tiẹ̀ nínú àwọn nǹkan tẹ́ mọ̀ sọ fún un ó lé gbogbo àwọn ọmọ yẹ twenty three lọmọ tí sèkè adamu bíi twenty three àwọn fáàtì wà tá a lè fún yín tẹ́ mọ̀ sọ twenty three lọmọdé ṣẹ́ka ádámù bí ó sì lé gbogbo wọn kúrò ó lẹ́gbọ̀n bisikiri yìí wà mọ́kiri yìí ló fi lé wọn ológun ológun ológun ńlá ni ó lé gbogbo wọn ẹ̀gbọ́n ẹ̀ wà ń bẹ̀ yẹn tó fi sílẹ̀ mọ́rkàzì ń yẹn five thousand naira ló ń fún lóṣù àkọ́bí ṣẹ́ka ádámù nìyẹn tí wọ́n sọ pé kó jà lífà gbogbo yẹn ló fi bá gbogbo àwọn ọmọ yẹn jà ó lé gbogbo wọn kúrò mọ́rkàzì nítorí orí burúkú tó fẹ́ máa ṣe yìí náà ni so ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ká mú sẹ́ka kúrò ń bẹ́ẹ̀ mo tẹ̀ ti láìkí pósìtì tí mo rí láàárọ̀ yìí anybody kò sí lọ́dọ̀ kan sẹ́ka adam wọn ò lọ́wọ́ sí gbogbo tó ń ṣe yìí òun ló ya ọmọ sàn tó máa ma kókó ń gbó báyìí ẹ̀. ṣẹ́gun báwọn so lẹ́fì pẹ̀pẹ́ àwọn èèyàn lórí lórí Facebook pẹ̀lú kíkọ pẹ̀lú ọ̀rọ̀ tó ń pósìtì oríṣiríṣiríṣi sórí nẹ́ẹ̀tì láti fi hàn pé n ti ń ṣe yìí aburú ńlá ni àfáwọlá gbọ́ tó sọ̀rọ̀ nínú àfa lọrin ewo la sọ̀rọ̀ ewu ni ewo ló sọ̀rọ̀ ta ọmọ bàbá alágége ni ọmọ bàbá alágége ni kọmọ yẹyẹ ẹsìn ànábì àṣẹrí pé nǹkan ń ṣe wá ńlẹ̀ yìí so Ọlọ́run kó sànù fún wa so ni pé ntẹ́mítà ń sọ ni pé téèyàn bá ń lóhùn ń jẹ́ ọlá ní pọ́lọ́ ń dáhùn lọ́lá kò sí ọlá kan tó ju ọlá ẹ̀sìn lọ so àfi kéèyàn ó sì dúró ti ẹ̀sìn náà olùwàmánìyà bani Israel ẹ̀yin bànú Israel òtkúrú nìcímẹ́tì ẹlẹ́tì an'amtum alaykum ẹ̀yà ara lọ́rin àá tí bẹ́ẹ̀ máa ń sọ pé ọlọ́wọ́ bá fún yín ní mà ẹ̀ rántí ni tí ẹ̀ máa ń fi mà ṣe ẹ̀ ń tó bá ń fi mà pamọ́ tí ó fi mà ṣe kìlọ̀ ọmọ ẹni tó bá mà pa ní ìṣèkalẹ̀ fún tóbi kò lo ìmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ kó lò olúwa bá ní lu'ina alladhina kafaru min bani isra'il ala lisani daud wa isa ibn maryam. ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوا لبيس ما كانوا يفعلون قل وباني لان اولون اوبا وبانو اسرائيل اولون جاي و اوبينو سوا اوغو وجنا سيكيره لا تنيا و لسان داود النبي داود سيكلي و عيسى ابن مريم النبي عيسى سيكلي و كيلوفا ذلك بما عصوا وان شلوني wọ̀kánú yà ìtẹ̀dù wọn kọjá àlà kí ni kọjá àlà tó ń ṣe ìkọjá àlà tára lọ́rin náà ń ṣe lónìí kánú láyẹn haúnà ànùmúnkẹrin fàálù tó bá rẹ̀ ti ń sábúrú òun ní sọ fún pé káì mọ́ ti má òun ní sọ fún pé káì má ṣe ru eléyìí má kọ̀dá wọ́n kàn máa wù náà ni sòrí wọn bá ní tóun làánà tóun gbé wọn jìnnà síkẹ́ wọn sínú sọ ní tí o bá fẹ́ làánà ọlọ́wọ́n ọba wàláì tí bá ti ń gbọ́ àfikún náà yà máa ṣàlàyé rẹ̀ pé áà aburúgbà náà lọkùnrin yìí ń ṣe aburúgbà náà ní ń bá kiri tó léyè kì í ṣe ìlànà tí olùwọba là kalẹ̀ fún wa olùwọba ní kuntum khayra ummatin yẹn ni pé n ta fi dáa ju àwọn àlèhùnmọ̀ yòókù lọ kọ́dà àwọn bàánú sọ̀rọ̀ ìtọ́lọ́ lóhun ṣe wọ́n ní òun dá wọn lọ́lá ju gbogbo ayé lọ àwọn àlèhùnmọ̀ yìí á wọn lọ afẹ́ntó bá gba ìsìláàmù nínú wọn lónìí náà wà wà pé ẹbí ah, náà ti da ju àwọn yòókù lọ kí láà fi ń da ta'muruna bil ma'ruf tẹ́bára ti ń ṣe dáadáa ẹni tí ò tí ì máa ṣe dáadáa ẹ pa láṣẹ bóyá máa ṣe dáadáa sókè wọn ní ah, èmi ilé máa sọ fún yàn bí kò ṣe dáadáa àti báyàn sọ̀rọ̀ láti dáadáa máa ń ní mílá ni ẹkún tó ń kíyèsí ara rẹ̀ á jẹ́ pé èèyàn ọ̀fẹ́ da mọ́nù ọ̀fẹ́ sí nínú àlèhùnmà wàtẹ̀nàhánà ànìlmùnkẹ́rì tẹ́bárí bàjẹ́ ẹ̀mọ́ ń kọ̀ ara ń tẹ́ fi dá jùnú tẹ̀n tí ò bá ti rí báyìí nǹkan lára tí ń jẹ́ oore àlèhùnmọ̀ yìí ó ti tán lára wọn nu wọ́n ní wa anni faddaltukum ẹni pé àwọn tí wọ́n ń bẹ lásìkò yín ẹ jù wọ́n lọ ẹ lọ́lá jù wọ́n lọ ẹ dáa jù wọ́n lọ olùwà wọn ni wattaqu yawman la tajzi واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يخض منها عدل ولا تنفع شفاعة ولا هم ينصرون نعم. واتقوا يوما واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها ولا يقبل منها عدل شفاعة ولا يقبل منها شفاعة ولا يح ولا تنفع شفاعة ولا ولا يؤخذ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفع ولا يخذ منها عدل ولا هم ينصرون أرى تشابهات تأويل كانوا متشابهات كي قرآن كما جرى فيما بين شقر معجزات القرآن نبي واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا يعني كننو آية 48 wọ́n wá gbé wá pé wàlá yuqbalu minha shafa'atun wàlá yukhadhu minha 'adlun wàlá hum yunsarun níbi tí a kà lónìí ó ní wattaqu yawman turja'una fihi ila Allah wattaqu yawman la tajzi nafsun an nafsin shay'an wàlá yuqbalu minha 'adlun wàlá tanfa'uha shafa'atun ẹ̀rí pé títí àkọ́kọ́ ó fi pé yàrá tàǹfà wala yẹ̀mẹ̀ wala wala yuqbalu minha wala yukhadhu minha shafa'atun wala yukhadhu minha wala yuqbalu minha 'adlun wala hum yunsarun. tó yẹ ni pé tashabuhati al-Qur'an tí àwọn afáàmà ń sọ náà nìyẹn olúwa ni wattaqu ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù yawman ọjọ́ tó ṣe pé la tajzi nafsun an nafsin shay'an tí ẹ̀mí kan kò ní lè dáàbò bo ẹ̀mí kan kò ní lórí kan ṣe fẹ́mi kan níjọ́ yìí táwọn yọmọ tọra wọn ike mọ wọrí fọkàn rẹ balẹ̀ tó bá di ọjọ́ gbendal kìyàmà ìyànjú ọ̀rọ̀ rẹ olúwa ni ẹ má dá wọn lóhùn irú ọjọ́ yìí ní tí ó ara orúkọ tí ọjọ́ yìí ń jẹ́ ìròyìn tí ń bẹ lára ọjọ́ yìí ni pé la tagzi nafsun an nafsin shay'an ẹ̀mí kan ò ní oore kankan tó lè ṣe fẹ́mi kan níjọ́ yìí man la yughni ahadun an ahadin ẹnìkan ò lè ní mo fẹ́ ṣe dáadáa fún ọ ìníjẹ́ kí ìyàwó jí ọ náà ló ń sọ pé wala taziru waziratun wizra ukhra ẹnìkan ò lè gbé ìyà kú òfẹ́ nìkan لكل امرئ منهم يومئذ شأن يغنيه òǹkàlùkù ló ní tiẹ̀ tó ṣe pé yóò tó gbé tí ó tó gẹ́ ní ọjọ́ ìgbìndà alkiyama olúwapá tó sọ pé ya ayyuhan nas ẹ̀yin ènìyàn ittaqu rabbakum ẹ bẹ̀rù ọlọ́wọ́n ọba yìí o wakhshaw yawman ẹ bẹ̀rù ọjọ́ tó ṣe pé la yajzi walidun an waladihi bàbá ò ní lè ṣe nǹkan kan fọ́mọ rẹ̀ níjọ́ yìí wàlá mawulúdin wàjáàzin min wàlídìí shay'a bákan náà ọmọ kò ní ní tí ó ṣe fóbi jọun ọmọ tí ò ṣe dáadáa bàbá rẹ̀ ò lè rí nǹkan kan ṣe fún lóore bẹ́ẹ̀ náà ni bàbá tí ò ṣe dáadáa ọmọ ò lè rí nǹkan kan ṣe fún ní oore tọmọ ń bá jọmọ eré ń tiẹ̀ nítorí rọrùn náà ni pé káwọn méjèèjì kí ìbèrè ọjọ́ pa wọ́n papọ̀ olùwọ́bá ní al-akhillau yawma'idhin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqun olùwà ní gbogbo àwọn tó máa ní ọ̀rẹ́ ni wá mọ̀lẹ́bí kan náà ni wá bàtán bí lágbájá táwọn náà bí mi àbẹ́mi ni mo bí lágbájá ló bí mi olùwà ní tó bá di ọjọ́ ìgbìn al-qiyama ba'duhum li ba'din aduwwun wọ́n ó di ọ̀tá ara wọn wọ́n kórìíra ara wọn jọ yìí illal muttaqun àfẹ́ tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run àwọn nìkan ni wọ́n jọ wà pọ̀ olúwa ní ẹ̀ka bẹ̀rù ọjọ́ yìí tó pẹ́ ní èyí ọmọ pé ìpè bàbá mi ọmọ mi ìyá mi àbúrò mi ìyàwó mi ọkọ mi tó mọ pariwo ara wọn ọlọ́run ni à bẹ́ẹ̀ sẹ́ ń pé òun yóò sì mọ fi eré sí i òun pè mí ó pè mí o yawma yafirru al-mar'u min akhi ọlọ́ni ẹran tí ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó ṣe pé ọmọ ènìyàn ó sì sá fún ọmọ ya rẹ̀ wa ummi'i yóò sá fún ya rẹ̀ wa abi'i yóò sá fún bàbá rẹ̀ wa fasilatihi wa sahibatihi wa banihi yóò sá fún ìyàwó yóò sá fún kan wa banihi yóò sá fún ọmọ likulli imri'in minhum yawma idhin sha'nun yughni ń kálukó tó gbéńjọ́ yìí olúwa ní ẹ bẹ̀rù ọjọ́ yìí ẹ máa rántí pé ọjọ́ yẹn ń bọ̀ ọjọ́ òun ló yẹ kó ń kálukú wa kó máa wà nínú ẹ̀mí wa ká máa rántí ní gbogbo ìgbà ìpè he ọjọ́ òun ní alkiyama náà ń tẹ́nìkan bá dìde tí bàbá kan bá ń sọ fún ọmọ ẹ̀mí kọ́ máa ń sẹ̀sìn ọgbọ́dọ̀ ṣe súnà ọmọ yẹn ọgbọ́dọ̀ dá lóhùn ọmọ wọn ọgbọ́dọ̀ dá lóhùn torí tó bá dá lóhùn tó bá díjọ́ gbin alkiyama tí wọ́n bá fẹ́ fi ẹni yẹn ṣe skills ike màmá mi ni òjé ń ṣe bàbá mi ni òjé ń ṣẹ̀sìn ni òjé ń ṣe súnà mo fẹ́ ṣe bàbá mi ni òjé ń ṣe bàbá wọn sọ fún ọ pé ìran tó bá fẹ́ nà òun kékeré bàbá àwọn ni bàbá wọn ti họ yóò fi eré sí i pé ibo yóò họ náà lọ́n sọ ní suratul Baqara ìbákan náà ó ní yawma tabarra alladhina tubi'u min alladhina taba'u gbogbo ẹni tí ń gbọ́rọ̀ sí yẹn lẹ́nu tí ó sọ pé ọkùnrin ṣe nínú ní ìní ṣe mo ti gbọ́ yìí ṣe mọ́ bàbá àwọn sọ pé à ń tẹ̀lé ara ẹ̀ jẹ àìmọye nǹkan tí mo ní ọmọ ṣe tó ń ṣe àìmọye bàbá àwọn ọmọ ìnìyàn ọmọ gba bọ́ọ̀lù síbẹ̀ ń gbà ìnìyàn ọmọ débi tẹ̀bi tẹ̀nísì síbẹ̀ ń gbà kọ́mọ́ ṣe kíní kọ́mọ́ síbẹ̀ ń ṣe ó ti sẹ́ pé súnà mú yọmọ́ sí ni wọ́n á ní ẹ̀yìn tí ma kọ́lá bí n bá ń lé mọ́ kò yẹ kó gbọ́ ẹlòmíín tiẹ̀ afá rẹ̀ ni ń ṣe ìpele ọ tọ́bẹ̀ lè ṣe súnà olóòní à ìfẹ́ káwọn afá ó sì pèlè wa tí òun ló bí ọ ni kọ́lẹ̀ tó bí ọba lówó ṣe pèlè ọ ó bá ṣe pé ètò apẹ́ ẹ̀sìn ọlọ́run ló ń ṣe nǹkan ní èpè kankan àdúrà lè pè wọ́n mọ̀ ẹ́ jẹ́ àdúà náà lè pè wọ́n mọ̀ jẹ́ torí pé kí ni in tí ó padà jẹ́ ìbálẹ́jọ́ fún oníjọ́hun náà ni wọ́n gbà torí pé kí ni ẹni tí ń bá ń kó báyàn nípa ọ̀rọ̀ ìsínlé ayé tó bá díjọ́ gbé ní alkiyama ẹni tí wọ́n kó bá yóò wá sẹ́ ìpè lé ẹni tí ń kó bá ẹni tó kó bá wọn yóò wá sẹ́ ìpè ló wọn olúwa ní ẹni yaquluna inna na ata'na sadatana. وقبراءنا فأضلون السبيل يعني كن بقى طلعوا من في أجلومي تباري وعلى جنون القيامة يواني ربنا ألواو إنا أطعنا سادتنا أما بابا إلى تلي بابا ملوني ماشي يا ملوني ماشي أفا ملوني ماشي شيو ملو تقو ọ̀gá mi ní ń dàmú mi náà ni fi ṣe súnà òun ni fi ṣe ìsìláàmù ṣe kí n ṣe àtàwọn ẹ̀sẹ̀ adẹ́ta náà wà kúbàárọ̀ àná àwọn bàbá ńláńlá wọn là ń tẹ̀lé fa adalluna sabila àwọn ni òjì ká mọ̀nà ẹ mọ̀ àwò ẹ rí fáwọn tán kó bá wọn nu ẹ̀kọ́ àyẹ̀rọ mọ̀ ní sẹ́yìn mo kó bọ̀ ni ẹ̀kọ́ àyẹ̀rọ mọ̀ sàbẹ̀ kó bọ̀ ni àwọn tán kó bá wọn nu tó bá jẹ́gun jàre kí a mọ̀ wà ní rabbana òní ọlọ́run a ní àdúrà tá a fẹ́ ṣe àti ìdẹ̀ẹ́fẹ́yìn min al ìlọ́pọ̀ ìyà ní kó wa fáwọn ẹni yìí àwọn ọkọ̀ bá wa ìrìkítà bá ń jẹ ìyà ní dédé ìyà kan dóòbù rẹ̀ ní kó fáwọn ẹni yìí wọ̀lẹ̀ ánìhùmúlà ẹ̀nà kẹbìrọ̀ lánàá wọn ẹni kí gbé wọn jìnà sí ìkẹ́ rẹ̀ jẹ́ kí ìjìnà sí ìkẹ́ òun kó tó lágbára ju tiwa lọ gan náà ni ẹni tí ń bá ń sọ pé nìkan ní ń dì stọ́pù ní ojú kóhun sẹ́sìn ń tẹ̀lé ara rẹ̀ jẹ́ ní ọ ọ̀rọ̀ ọlọ́wọ́ bó yé ọ̀rọ̀ alukurani ò yé olúwa ní ẹbẹ̀rú yóò ti pẹ́ nìkan ò lè rẹ nìkan lọ́wọ́ níjọ́ yìí wala yuqbalu minha adilun níjọ́ gbọ́dọ̀ kìyàmà kò sí pé n tí wọ́n fi béèlì mi lélẹ́yìí ipe a àwọn alágbájá ẹjẹ́ ká lọ́bẹ̀ á béèlì ẹ̀ kò sí nǹkan tí ẹni fi béèlì yẹn jọ̀hún. wala tanfa'u shafa'atun kódà ìsìnkẹ́ kankan kò ní sáǹfààní fún ẹni jọ̀hún ẹni pé tó bá ń ṣe bọ pẹ̀lú ọlọ́run tó ń ṣe àìtẹ̀lé òfin ọlọ́run tó wá ba dépò pé ó ṣe dépò kèfèrí olúwa ní wàlá tàǹfàwà ṣàfáàtún ìpẹ́ kankan ò lè sàǹfààní fún yẹn ni pé ìpẹ́ anábì kò lè sàǹfààní fún anábì ó sì pẹ́ o àmọ́ ìpẹ́ tí ó bá ṣe lórí ẹni tí ahlu tawhid ẹni tó bá gba tawhid gbọ́ ni tí ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tí ìpẹ́ lómi yàtọ̀ ẹni tí ń pè bàdà lárìjálà ńlá ẹni tí ń pè àwọn alálẹ̀ ilẹ̀ yìí ẹni ń pè orí mi ìyá mi bàbá mi ń pè àwọn ṣéwù àbíkọ́dúrí ìjẹ̀lání àmọ́dá tìjáni ibrahim níyàsì ẹni tí bá ń pè wọ́n ondéondé mọ́ra ondépàró olásokọ́lé olárìmọ́lẹ̀ gbogbo ẹ̀ ló ní oníbàntẹ́ oníwo ìwọ́wọ́ ìwọ́bọ̀bìnà oníwo ìwọ́ ẹtú sísìsí onílé olóko akúsan ní oléwo tí wọ́n fi bọ́nu anabi sallallahu alaihi wasallam táyà fi ń sàfà ní sọ wọn bẹ́ẹ̀ ń jẹ́ àfà nílùú lọ́rin nu. ó ní wàlà yóò kọ́dùn mí ní àádìlọ́n ní àná tí mo lọ sí èkó àwọn kan ń bi mí pé àwọn gbọ́ àwọn àwọn àwọn àwọn wáàsí kan tí sọ. àwọn ọmọ ọlọ́rin kan ní ń takò àwọn onísúnnà ń bẹ̀ wọn àwọn akúrò àwọn wá wọ́n wá ní ní táwọn fẹ́ bèèrè ní kí n bo ní sàárè tán faná sí wà ń lọrin mo ní à tí wọ́n mà bí nílé kínní mo wá dákọ̀ rẹ̀ fún un à wọ́n dákẹ́ ó lẹ́yìn tó náà máa fi kọ́sìnì sí mo ní gẹ̀ẹ́ kọ́ra àwọn fi fáànù sí nílé kínní fáànù bẹ níbi sàárè lágbájá ó wá ẹnu rẹ̀ àbúrò pé kí kàmọ́ sọ tí mà ní sliding glass ní tó ń bẹ́ ń bi sàárè lọ́rin nísìnyí tọ́ba ìsàárè tán wọ́n sì ṣe sliding glass sí i so àwọn yìí wà ká ọmọ rí mu ní ìranù tó ń ṣe lọ́rin nu o bọ́n ṣe ń ṣe kinu o bọ́n ẹwo ẹwo bi tí ẹwo ẹwo Ìlọrin pẹ̀lú bi tí Ìlọrin tí ẹ ṣe ń bàjẹ́ lára lọ́rin wọn ò rí yíwọn gbé sórí rédíò kí bàbá wọn bá lọ́rin ẹ bá wa dá sọ̀rọ̀ yìí sàárè ni wọ́n ń ṣe glazing glass sí lọ́rin àmọ̀tàgbá kan. báwo bá lọrọ bá ké sí wọn àfi wọn kúlẹ̀ mọ́ kí bàbá ọba bá lọ́rin yé ẹ bá dá sáwọn tí wọn kúlẹ̀ mọ́ yìí ò tí ọ̀rọ̀ kúlẹ̀ ni àbí kẹta mi ń bẹ lẹ́mìí nǹkan mi wọ̀ fún yín nǹkan mi wọ̀ kì í ṣe nìkan ní yín so lọ gan ni gbogbo ẹni tí ń bá ń rò fún un níjọ́ wàláì kí wọ́n ni fi lè kọ́lá ìpè àwọn màláíkà ó sì pè àwọn ẹlòmíì gan àwọn ànábì ọlọ́run ó sì pè ẹlòmíì àmọ́ gbogbo ẹni tí ó bá rí pẹ̀ yìí yìí pẹ̀lú ọgbọ́dọ̀ ní kírẹ́tẹ́rà tawhid àìmọ́ ṣẹbọ rárá ọgbọ́dọ̀ wà lọ́dọ̀ yàn sẹ́wọ̀ kí náà ń fi àwọn sàárè yìí ṣe tá ń ṣe gliding glide sí yìí tá ń taná sí yìí kí náà fi ṣe ẹbọ ẹbọ mo tún sọ fún ọgá mo ní kọ́dọ̀ àwọn tó ń ṣe sàárè sínú mọ́sálásí lọ́rin ó ní níbo mo ní ń lè báyìí lágbájá mo dákọ̀ rẹ̀ fún ọwọ́ àti mẹ́nu ẹ̀wọ̀n ọkọ̀ rẹ̀ pé nǹkan sọ tí mà ní. so òun ni pé wàláì kó kálukú wa àfi kí a padà sí di sunnah nabi sallallahu alayhi wa sallam ọ̀nà tó lè fi rọrùn fún wa láti lè dútì òfin ọlọ́run láti lè lo alukur'an bó ṣe yẹ ká lò nù àmọ́ lópin ìgbà tí a bá ń ta pé bídíà náà lásán wàá wojúmọ́ kókókókókó iná wàjẹ́dínà alẹ́ àbá àwọn bàbá bàbá bàbá yìí iná sáni wàláì ẹwà arábù ìtàn ṣe àwọn bàbá yìí gẹ̀ẹ́sẹ̀ àníwọ̀n ọ̀jọ́ yín àwọn bàbá wọn wàláì tẹ́ bá rí bí wọ́n ní àá kò ní sí pírọ́blẹ̀mù gẹ́lá àwùjọ tí ọlọ́run kò ṣàánú fún wa ni wàlá tẹ̀ ń fọ́ wọn ṣẹfà àtúnú wàlá hum yunsarun ó ní gbogbo ẹni tí ò bá ti páyà ọjọ́ gbé alkiyama yìí ó tọ́ wọn ò ní rí ẹnìkan kan tí ó ṣèrànwọ́ fún un nǹkan kan ò lè ṣèrànwọ́ fún un sukọlọ̀ kó ṣàánú fún wa kó fi wá sínú ẹni tí yóò jẹ ẹni tí ó mọ orí ọlọ́wọ́n ọba kó fi wá sínú ẹni tó náà wà nínú khairiyati hadhihi umma nínú àwọn àlùmọ̀ tó lọ́lá kó fi àwọn náà síbẹ̀ وهذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم تسليما نعم السلام عليكم وعليكم السلام when we peace what should be the understanding of muslim on the fact that qadar can be changed by dua mùsùlùmí gbọdọ̀ gbà pé olúwọba ó ti kọ kọ́dàrú kalẹ̀ tó ojú ẹni kankan ò sì tó àmọ́ lọ́wọ́ba náà ni ó sọ pé yamhu Allahu man yasha wa yuthbit wa indahu ummul kitab tó bá wọ lọ́wọ́ba ń gbà míì ó lè ní ẹ̀pa eléyìí rẹ ó lè ní ẹ̀sìn eléyìí kalẹ̀ yẹn pé kó tó pé nǹkan yẹn yóò máa wá execute torí pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ iná náà fi máa ń ṣàlàyé tá àfa bá ń ṣàlàyé kọ́dàrú pẹ̀lú ẹ̀rí wọ́n ní kọ́dàrú kan bẹ̀ tó yẹ pé kọ́dàrú lè ṣáwòlì kọ́dàrú tó ṣe pé ọdọọdún náà lọ́wọ́ máa ń ní máa ń bọ́jẹ́ẹ̀tì rẹ̀ ìyẹn wọ́n ní ní inú Laylatul Qadr náà nílùú ọba máa ń ṣe bọ́jẹ́ẹ̀tì yẹn inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna munzirin. فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين منزلين قلوا أني أين أما فيها يفرق نيور ليلة القدر يفرق كل أمر حكيم كل أمر حكيم أما ينجو ورق كان ni ìyànjú tí ó clear yẹn ni pé ìtọ́lọ́mù bá fẹ́ kó ṣe nínú tó ti kọ sọ́dọ̀ rẹ̀ yóò ní ọya yóò ṣẹlẹ̀ láàrin ọdún yìí àbẹ́lẹ̀ yìí ìníjẹ́ kó ṣẹlẹ̀ má tó yamhullahu man yasha wa yuthbit gbogbo ẹ̀ náà kọ́lá tí yẹn bá tún bẹ ọlọ́run ọba náà pé ọlọ́run o ìfẹ́ kọ́ ọlọ́run ṣàánú mi níbi nǹkan báyìí ṣàánú mi níbi nǹkan báyìí tó bá wu ọlọ́run ọba lọ́dọ̀ ara rẹ̀ ó lè yí padà pé ni yí ọbẹ̀ mi mo yí padà yí padà wọn náà ń bẹ lára kí ni kọ́dàrú ọlọ́run ọba náà ni tó ti kọ́ náà ni tó náà ni mùsùlùmí ní bùkátà kọ́ máa bẹ ọlọ́run ọba ìyẹn kan dákẹ́ gbandi gbogbo tó bá wù ń kọ́ máa ṣe لولا yẹlẹ كل ما يعبأ بكم ربكم لولا tó a òkùn olùwọ́bá níyà èmi ọlọ́run bá kúrò àyìn ní ìní kàyín kún tẹ́ ẹ̀ bá ṣe pé bóyá ẹ̀ ń bẹ ọlọ́run ọba náà ni anabisa ọ̀sọ́lá náà sọ pé ọlọ́run ọba aziz jabir bin abdullah ó ní olúwọ́ba yóò máa bínú tọ́mi ènìyàn tí ò bá ti bẹ ọlọ́run ọba sòyẹ́ máa ń bẹ ọlọ́run ọba ni sòun náà ni mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ ipe òun gbọ́dọ̀ bẹ ọlọ́run pé lẹ́yìn náà tí ò bá sì da olúwọ́ba yóò yí padà fún òun àmọ́ gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ mọ̀ àwọn làákàn ń pé kò dáa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba òun mọ ìdí pàtàkì tóun fi ń ṣe nǹkan yẹn táwọn sì mọ rò pé nǹkan yìí kò dáa o njọ́kọ̀lá kí àṣùbàtàn mo ọkùnrin kan mo wo ojú mo pé ojú eré èmi àti yọ̀fẹ́ ṣe ara wa ilẹ̀ ńlẹ̀ mo ti ló sùn ọ wá sí ojú ara kalẹ̀ mo á wò pé ah ah allah sáré kájú wọn kọ Allahu Akbar tí wọ́n bá ń sọ fún ìyá kan ló bírú eléyìí nìsín ìjọ tó bá ń sọ fún rúyà ọmọ yẹn pé irú tọmọ yìí padà yà ní sẹ̀kú yóò ní kó mọ́ bí bí akọ́dà ń kọ́lọ́ mọ́jẹ̀ ń bírú ọmọ yìí ó sì dáa so àmọ́ngbà mi ẹni tọ́lọ́ wọn bá ń ṣe nǹkan fún ọlọ́mọ ìdí pàtàkì tí òfin ṣe fún un sẹ́mọ̀ kí irú òbí tó bá bí pé tó bímọ pé síwọ̀ lọ bí ọmọ yìí yóò ní pé ń hmm, hmm, hmm ńkọ́ ṣẹ́mà tó apẹ́ ọ̀kan tó ní nánu yóò gbà pé wọn lọ́mọláyé àbí sómi pé wọn àtẹni tí ò bí gan-an ẹni tó wọn sì bí òun sì mọ banújẹ́ pé yìí bí sónà ní nǹkan mi ti bá ń ṣẹlẹ̀ nígbà míì mùsùlùmí ọkàn máa wò pé àbọ̀mọ̀ èèyàn máa wò pé kí ni aró eléyìí wọ́n ni wọ́n rí sí aburú bọ́tọ́ ọlọ́run bá sọ́nà wa òun ò rí sáburú òun mọ tóun fi ń ṣe fún ọ wọ́n lè máa wá nǹkan lásìkò kan ọlọ́run ní hmm, mi ní ti fún ẹni ti fún tóró ń mọ ìdí pàtàkì tí ò fi fún èèyàn so wallahu naam. salaam alaikum. wa alaikum. is it legalized according to the prophet sunnah to perform obligatory prayer in my room while graves are at the back of my house in addition these graves are more than ten in numbers tí wọn bá ń gbénu lé tó ṣe pé wọn sin òkú síbẹ̀ irú ọ̀ràn yẹn àbí ẹ sẹ́yìn tó bá ṣe pé irú ọ̀ràn yẹn ni àwọn kọ́ ni pé kò dáa kí wọn máa kírun ọ̀ràn yẹn nulẹ̀ kí wọn máa lọ sí mọ́sálásí ni obligatory ló pè so kò dáa kí wọn kírun ọ̀ràn yẹn nulẹ̀ anabi sallallahu alaihi wasallam ó bínú débi pé anabi ni mo fẹ́ lè wá sunlé máwọn tí ì bá jáde wá kírun tó ṣe pé inú ilé náà ti máa ń kírun tán sì jọkùnrin inú fẹ́ lè bí mi dé kí n wá sun lé mọ́ wọn lérí kìí ṣe pé ànábì ń sun lé mọ́ wọn ní eré o torí wọ́n tó lè tu síbẹ̀ ní ìṣẹ́ ọ̀hún níṣẹ́ gbọ́ ní ẹlẹ́kùn sí àdíṣe sọ níta ànábì sọ ni pé tí ibà ànábì ní inú máa ń bí òun tó bá ń rí pé ọkùnrin ń kírun nulẹ̀ kódà òun fẹ́ lè wo pé ah àbí kí n bá ti kírun tán kí wọ́n ní kí wọ́n pèrún dúró kọ́ wọn kẹ́ni kọ́ ọmọ kírun so wọ́n ní lọ́lẹ̀ múná wá ẹjọ́ náà lé wọn lérí sùkán wá jáde àwọn tó yẹ wá kírun so àmọ́ láti fi hàn pé bí kíní yẹn bá níbi ṣe kórìíra rẹ̀ tó so náà ni so kọ́ ẹ pé sáré wa wà nínú ilé ìrún náà fìlà nínú ilé yẹn kàn bá a mu pàtàkì ló tó bá wà níwájú àmọ́ tó wá ṣe pé ní ẹ̀yìn ilé lọ́wọ́ lẹ́yìn ilé náà lọ́wọ́ so ìyún ó tún sẹpẹrẹ torí pé wala tusallu ilal qubur àmọ́ burú náà kẹ́mọ̀ sí òkú sínú lé irú ẹ̀ bẹ́ẹ̀ lọ́rin náà bá wàláì bẹ́ẹ̀ lọ́rin inú yàrá wọ́n sì sẹ́kú sínú yàrá áá ah, ah, ìta ń burú fún lọ́rin sí ni wàláì àwọn àfa àwọn ìmọ̀mù náà sì mọ́ ah, pé ìbọ̀lẹ́gbẹ́ gbé lọ nínú yàrá ni ọ̀tọ̀ nínú yàrá àwọn yàrá jà fẹ́ sùn tọ́ ẹja rẹ̀ níwò bẹ̀ náà áá la ilaha illallah náà kó ṣàánú fún wa ni naam. oníbẹ̀rẹ̀ ni what is the way of eh, shaping bears. kí wọ́n máa ṣèfù irùngbọ̀n kódà ẹ̀ṣẹ̀ ni nípa tó nínú gbọ̀n kọ́ mọ́ wá trim rẹ̀ so kò dáa so àmọ́ ètò burú jù ní kéèyàn fa pọ́ndẹ́rán kéèyàn fa gbọ̀n pọ́ndẹ́rán kò dáa ẹni tó bá ní tí ń tún gé tí ẹ̀ tún sẹ́pẹ́rẹ́ ju ẹni tí tí ń fa pọ́ndẹ́rán lọ kò bá mu rárá so ẹ̀ṣẹ̀ ni iṣẹ́ ọlọ́wọ́n bá ní so wallahu a'lam. Is it good? Assalamu alaikum. Wa alaikum. Is it good to go to going to Sada or is not good? Tó a pé àbí sanawi àbí ti dìgírì ni tá máa ń ṣe so bí wọn náà pè ní bí convocation tá máa ń ṣe yẹn. Ìyẹn lè lọ bẹ̀ àwọn pẹ̀lú májẹ̀mú báyìí pé kò ní sí bídíà níbẹ̀ kò ní sí àárọ̀lulẹ̀ ni lọ́kùnrin àtòbìnrin tẹ́ mọ̀ rọ́pọ̀ níbẹ̀ báyìí pé ń ṣe é tí ò ní sí wàhálà kan ìyẹn lè lọ sòkò sí àtọ̀ láàrin convocation universities àti àwọn ṣáádà ìdádì àbí sànàwí èyí tí ó ní tí ó bá múnú súnà nábì òun ni wòlímà kùrọ̀ánì wòlímà kùrọ̀ánì tó ma fi kùrọ̀ánì fi ẹ̀yẹ́ kí a gba alifula a gba fatiha fún àti alifula mi àwọn náà wà kí padà fatiha àti alifula mi kùránì yẹn ni stehzabil kùrán fífi kùránì ṣe ẹ̀yẹ ni ìyẹn ò rárá sí wallahu a'lam naam. wọ́n bẹ̀rẹ̀ ẹni tí ó bá rí ìyàwó rẹ̀ ní alẹ́ tó wá jọ ọ̀sán tí ó rántí òun ti wẹ̀ jẹ́nàbà ṣé ó láwẹ̀ àbí kò láwẹ̀. tí ẹ bá jí pẹ̀lú jẹ́nàbà bóyá báyàwó rẹ̀ láṣepọ̀ ni àbí ó ti ẹ̀sùn náà ni wọ́n á rí nǹkan ní ara rẹ̀ ńgbà tó jí ní ó ṣe náà ni yóò lọ léwẹ̀ sùúrù ẹ̀ ẹni tó bá jí ní pẹ̀lú tó bá ara rẹ̀ ọba lára rẹ̀ ní àṣepọ̀ òun wá gbé lọ làṣùbà fi tó yóò lọ léwẹ̀ náà ni tó bá ti wẹ̀ tán yóò lọ lé kírun tó ní àwẹ̀ nǹkan kan fọwọ́ kan àwẹ̀ rẹ̀ náà. pẹ̀lú iṣẹ́ ni tó bá pa iṣẹ́ méjì nígbà tí ó ń kírun lọ́wọ́ ní ìrun tàbí kò ní ìrun. anabi sallallahu alayhi wa sallam ní pé la yusalli yanna ahadukum wa huwa yudafi'u al-akhbathan anabi ní kí wọn máa yà kọ́ yẹn wọn máa kírun lẹ́nu tí ń di pé ìgbẹ́ ń gbọ̀n àbí tọ̀ ń gbọ̀n so ẹ̀ sì pẹ́ arabi tí gbẹ́ máa ń gbà wá náà ni iṣó máa ń gbà wá tọ̀ ẹni tó bá wá rí iṣó pamọ́ di iṣó òtí ìwá náà ní ń jẹ́ bẹ́ẹ̀ iṣó òtí ìwá náà ni iná la nábì fi ni pé tí ẹ ń bá ń fura mọ̀ nǹkan kan ní inú yín ẹ gbọ́dọ̀ jáde o kí bóyá inú yẹn ń rú papọ̀ àbí yẹn ń pé ah, ìdí yẹn fẹ́ ṣe bákàbákà anábì yẹn gbọ́dọ̀ jáde hatta yasma sautan aw yajid rihan anábì ni kó o rí pé o gbóhùn bú o gbọ́ tí iṣó dún àbó o gbọ́ tí nǹkan kan ń rùn jáde làwọn ọkọ̀ jáde àmọ́ tó o bá gbọ́ méjèèjì ń so o sì ní àlọ́lá náà ni máa bárùn rẹ̀ nìṣó fúkẹ́ ìwọ̀n eléyàn ń pa súnmọ́dì ó ń pa súnmọ́dì iṣu ètí ìwà náà ni tó bá pamọ́dì tó bá wá ó ń gbóòórùn jáde bọ́ta tó bá ti gbóòórùn yẹn jáde kọlọ lè ṣàlùwàlá mi àmọ́ tí o bá ti gbóòórùn ìyẹn sì lálùwàlá ó bá lọ iṣu ètí jáde náà nù náà. onígbòye náà tó ń ka pàrọ̀ láti jẹ́ kí àwọn èèyàn gbọ́ ohùn rẹ̀ bó ṣe dùn tó àti láti máa bí ẹni bẹ́ẹ̀ ṣe máa tẹ̀júwìrì tó tí ẹni tí ẹni kárí mi sì wà lọ́kàn ìwọ ẹni bẹ́ẹ̀ ṣé wọ́n ẹni bẹ́ẹ̀ lè máa kàkà tó lè máa kà á sínú. ẹni yẹn tí ń bá ń ka alukur'an kì í ṣe pé wọ́n ní kéèyàn ọmọ ka kur'an jáde ṣẹ́rí kí ń ka kur'an sínú kéèyàn kan dákẹ́ báyìí. ìyẹn ka kùránì bá wọn tọkàn dákẹ́ tọkàn àmọ́ kùn lásán ìyẹn gbọ́dọ̀ máa yí àwọn gbọ́dọ̀ máa yí àwọn rẹ̀ yíò alhamdulillah rabbil alamin rahman rahim alkemi kúrò tó bá wí jáde ó gbọ́dọ̀ máa yí àwọn yẹn tí jẹ́ pé yẹn ń ka kùránì nù tí wọ́n tí bá ṣe pé ó bá rí pé tó ń bá ń ka kùránì sí òkè wọ́n ká ní ńlá ọ̀gá sísá náà kí máa ní ọ̀hún ah yọmọ ni ah òun rẹ kò sí tó burú kí ọmọ kà á jẹ́jẹ́ kí pé wọ́n dákẹ́ ọmọ kà á yẹ kí wọ́n nìkan lọ́ máa fún ara rẹ gbọ́ so láti fi ṣọ́ra ẹni níbi ìgbọ́ni àbí ìríni pé yàn ń ka alukur'an wallahu a'lam naam. onímọ̀rẹ́ ṣé ìyẹn lè ṣe idán fún ìwòsàn láti lè kí ọ ẹni tí ó yà rẹ̀. èlé ìṣẹ̀dá la yahillu sihra bi sihri illa sahirun ẹni tí ó bá ń fi la yuhilla sihru bi sihri illa sahirun anabi ní ẹnìkan kan ní máa fi idán tú idán àfẹnìyàn náà kọ́ jẹ́ òpìdán wọ́n sọ́gùn sí yàn ní ìsinmi àwọn sàṣì wọn náà lè ń wá ewé kíníkì ọwọ́ ń pọ̀fọ̀ kíní kan ní kí lórí abẹ́bà ògùn tán ṣe sí jẹun ni àà ní tí yóò fi bàá jẹ́ ìyọ́nà lè wá ayà al-Qur'an àti àwọn àtikáàrò annabi sallallahu alaihi wasallam náà lè yóò fi ba ìdán jẹ́ kìí ṣe pé ogun wọn ló lọ ṣe sí ogun náà. Salaam alaikum. Wa alaikum salam. The person who used to greet people while bending down or kneel down, is the prayer and fast of that person is accepted or not? Ẹni yẹn tó ẹkú bá mọ̀ tó yẹ tó náà máa máa ṣe pé tọ́ ìpínlẹ̀ yìí àlèmọ́mọ́kún ti ń pa lúgọ́lúgọ́ kí fáwọn èèyàn pé à láàmọ̀ kúnlẹ̀ yìí náà ni o tó sì yẹ tó ń náà máa pé kíní yìí kọ̀dá fẹ́ pé gbà mí èèyàn mọ̀ ṣe nǹkan tó wọn náà mọ̀ nú ẹ̀mí rẹ̀ pé ẹ wàláì àìkúnlẹ̀ yìí ìkúnlẹ̀ tí ń kú fáwọn èèyàn yìí mi gan mọ̀ pé yeyeye tó ń gbọ́ mọ̀ mọ̀ kó tó bá ní kóhun stop rẹ̀ báyìí ọmọ rú bóun ṣe rí nínú ẹ̀mí òun ipe òun náà mọ̀ pé òun fi ń bẹ̀rù àwọn ẹni yìí ni àwọn ẹni yìí wọ́n tóbi lẹ́mí òun ni òun gbà pé wọn gbọdọ̀ mọ́ sí fáwọn ẹni yìí ni wàláhì ẹbọ ni ẹbọ ni takuru ẹni tó bá mọ̀ dérú stéèjì yẹn tó clear sí bẹ́ẹ̀ nítorí òun kò ní ní irun kò ní ní àwẹ̀ irú ẹ̀rẹ́ níbi kéèyàn ọmọ kéèyàn ọmọdé ń dè mọ́ra ṣẹ̀pá mi ń bẹ wọ́n ń de kíníyàn mọ́ra tí wọ́n mọ̀ abẹ́ni tó mọ̀ tó mọ̀ tó gbọ́ àti tọ́tọ́ tó ní kíni ẹmọ tara ń jẹ mi ò lè fira mi lè lásán ẹ̀rù ń bà mí àfikínfikín ní ìsára o tó wallahi kò nírun kò ní àwẹ̀ tó ìkúlẹ̀ nìkan ní kàmá ń rí bákan bákan lójú àwọn èèyàn ẹ̀tọ́ ọlọ́run náà ni ẹ̀tọ́ ọlọ́run ni kò sọ̀yàn ẹ̀tọ́ ọlọ́run ni kéèyàn tẹ̀ fún ó sì gbé síbò mí tó irú ẹni yẹn ó láti kíyèsí ara rẹ o. wallahu a'lam. naam. oníbẹ̀rẹ̀ ni. ẹ jọ̀wọ́ ǹjẹ́ a lè mọ gbọ́ kífẹ́sì alfa Muyideen Ajani Bello. ṣe rí èyí máa ń gbọ́ àwọn kífẹ́sì bàbá yẹn irú àsìkò ìmọ̀ gbọ́ kan níjọ lánàá tí ń darí ìkómọ̀ yìí wàláhì tó apẹ́ ẹni tó jó ń ni ẹni tó ní bùkátà sí kéèyàn kìlọ̀ fún gan ni ìjọba yìí fi àgbákò látijọ́ tó ti ń pariwo wọn kí ni tí wọ́n kí ni àǹfààní tó yìdì lára wọn kí ló yìdì lára wọn wọn ò gbọ́ kó ń sọ̀rọ̀ o ṣe wá àǹfààní kọlọ lè bá wọn fúnra rẹ kọlọ bá wọn ó takùlọ àlà nàbì sallallahu alaihi kí wọn máa bú àwọn gọ́fìmẹ̀ntì kó máa yọnu sí wọn kí n tiẹ̀ mo ti pèlè wọn kí n tiẹ̀ anabi sọ̀rọ̀ ẹwọ àtijọ́ ìtí bàbá ìsìn àti kékeré tàbí wọn kéèké ni bàbá wọn ti bẹ̀rẹ̀ sí ní sekretẹ́tì o láti bí mí pé láti nǹkan bí ọgbọ̀n ọdún bàbá ìsìn sekretẹ́tì bọ̀ wá sẹ́wọ̀ n ti bẹ́ẹ̀ bíbí dànù èyàn ní ìmpúrúvù ò ní ìmpúrúvù tó apọ́ní ni yóò ti ìmpúrúvù pé àti ṣerú eléyìí mọ́ àti graduate àìrọ̀ ẹ̀rọ àìgbà kan nù mọ́nájì kàwárí jẹ́ ọlọ́run ní jẹ́ yóò graduate kó ń bẹ́ẹ̀ tó àmọ́ ni bàbá yẹn wà so kọ́ máa bújọba kọ́ máa ṣé gbẹ kọ́ máa sọ́wọ́n ṣèkínní kan wọ́n pamọ́ láyé gé ẹ ti pa á ṣe àà ah, ah. inna Allah yuhyi wa yumitu ńkọ́ sórí nǹkan náà Al-Qur'an ni pé huwa alladhi khalaqa al-mawta wal-hayata ẹ òòrí ìkàpọ́lọ̀ ni òun ni ọba tó dá ikú òun ló dá ìbẹ́ láyè tẹ́lẹ̀ kaba ti a ti dábàá bí ikú ẹnìkan wà á di kọ́ wá fi wá sọ yóò di wá àsìkí ah so òun ni pé irú àwọn wá sí òun kọ̀yọ́kẹ́ ọmọ gbọ́ òun ẹ kí ọmọ gbọ́ tó wallahu a'lam. oníwèé ní kíni ìdájọ́ ni tó bá mú ẹ̀rí direct straight nínú kìtàbù àti sunna jazakumullah. ń tàwọn yóò sọnù straight náà ni yóò sọnù straight torí pé kíni aya al-Qur'an hadith anabi sallallahu alayhi wa sallam àwọn tí olúwa bá ń sọ fún lásìkò yẹn a ní bùkátà sí àgbọ́yé wọn kí wọ́n ṣàlàyé rẹ̀ fún wa látọ̀dọ̀ àwọn sàhábà so àwọn kọkàn ní òmùtí ẹ straight ẹwúrú ẹ náà ni ẹnìkan tó ṣe pé wọ́n ní ọya ẹ̀ǹdẹ́ kẹsàdúrà àwọn kan wá jòkó wọn òdìdé wọ́n ní à alladhina yazkuruna Allaha qiyaman ẹ takú àyà yìí ọlọ́run ní ẹ dìde tún táwa bí ọ ni pé àyà wọn sàábẹ̀ òní máa ń dìde tí máa ń fi àyà wọn ṣe ìdìde fún àdúrà ṣẹ́ni pé ni wọ́n mú ẹ̀rí straight náà nù kò wó pé sọ́adé kan máa ń lò báyìí abẹ́nìkan fẹ́ kéwé ìfẹ́ láìláìlàlá láìláìlàlá láìláìlàlá wọ́n bá bẹ̀rẹ̀ à ah. ó ti láìláìlà tó bá ṣe Allahu akbar wọ́n bá kírò tó bá ní akírò ah, ń ti báyìí ó ní ah, ẹ̀rí ń bẹ̀ wa dhakara isma rabbihi fa salla ọ̀ràn ti ọlọ́run tán ó sì fìrún lé yóò ti padà yóò mọ̀ sọnù lọ straight náà ni tó ni pé yóò wá dá padà pé wa sàábẹ̀ wo níjọ́lá nẹ́bí ń zakara ìsìnmọ̀ rọ́bì yìí bí wọ́n ti ti ń ṣe wàsọ́lá tó pé so òun náà ni pé èèyàn di kí ọmọ wá àgbọ́yé ẹ̀sìn lọ́dọ̀ àwọn àbí ẹ̀rí kí wọ́n wọ àgbọ́yé lọ́dọ̀ àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka